owó ni àbí nítorí pé ń tó fi sùn ní fún bẹ́ẹ̀ bí fẹ́ yàwó kò sì lówó ń kó oúnjẹ fún yàwó náà ni ṣe ràkọ́wò ní kankan pẹ̀lú owó tí ń bẹ rẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa owó tẹ̀yà tùjọ́ ipò nfẹ́ fífẹ́ yàwó tó wá ṣẹlẹ̀ pé owó yìí pọ̀ dé òdiwọ̀n ntẹ̀yàn nítẹ̀yàn fi yọ zakat ọdún sì tún yípo lórí rẹ̀ àìwá jẹ́ pé owó yìí ti pè zakat bá lọ́wọ́ rẹ̀ látẹ̀sìn títí dọdún yìí ọdún yípo lórí ẹ̀ ó sì pé òdiwọ̀n ntẹ̀yàn nítẹ̀yàn fi zakat yọ yọ zakat rẹ̀ yọ yọ zakat ọ̀rọ̀ pé ìyàwó mo fẹ́ fífẹ́ tí ó yẹ kí wọ́n ṣàmójúkúrò fún mi kó ṣẹlẹ̀ owó téèyàn lè kó jọ tó yẹ pé a yọ zakat tọdún ó sì yípo lórí rẹ̀ tá à ní yọ zakat nínú rẹ̀ òun náà ni àwọn owó tó bá ní í ṣe pẹ̀lú al-awqaf kápá kówó kan jọ ní ìsìnkú afẹ́fẹ́ kọ́mọ́síláṣí àbáfẹ́ fi gbé kànga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ká ntẹ̀yàn ní tẹ̀yàn fi yọ zakat tó ọdún yípo lórí rẹ̀ àìtí ìwà á ná fún ta aláàfẹ́ ṣeun kò ní fún owó yẹn ní ìdájọ́ ń tá yọ zakati nínú rẹ̀ torí pé wákùfù ni wọ́n yọ zakati nínú wákùfù ní ìjọba ìṣèjọ. hello. aleykum salaam tí lamar kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń pè wọ́n. kí ni ìbéèrè yín. ìbéèrè bẹ̀rẹ̀ lórí ìgbẹ́dàgbé ìgbẹ́ ó lè kí àwọn àwọn ọkọ ìyàwó àwọn bàbá ìyàwó ta kí ó lẹ́nu wọn sọ pé à nǹkan bá ìṣẹ̀dá wọn gbọ́dọ̀ bà lórí ìyàwó mi pé kì pé ẹ̀sìn ìyàwó pé àwọn gangan tí ó gbẹgbá ó gbàwó ó dùn wá wa wọ́n bá gbogbo nǹkan tí ò tí ò fọ́ mọ́ tí ò lẹ́sẹ̀ sì tí wọ́n mọ̀ fún ìjọ tó dáa nínú ẹ̀sìn nínú ẹ̀sìn islam ò tako wípé torí pọ́ rẹ fẹ́ lọ́kọ kó o béèrè nǹkan kan fúnra rẹ̀ islam ò takò lópin ìgbà tó bá pín tó ń béèrè ní tí ò takò fi ọlọ́run ọba ni ṣùgbọ́n tó bá ti takò fi ọlọ́run kò tọ́ o bí kí bàbá ìyàwó sọ pé wọ́n san ògógóró ògógóró báwo ọ̀fẹ́ fẹ́ ọmọ lọ́kọ wọ́n á jẹ́ pé ọtí lẹ́gbà láti fi lọ́kọ islam ò fara mọ́ ṣùgbọ́n kẹ́ lọ́ọ́ mọ̀ gbogbo tẹ́ bá tọrọ fúnra yín àbẹ́ ní àwọn mọ̀lẹ́bí nítorí pé ẹ fọmọ yín lọ́kọ tí ọkùnrin bá ti lè san ṣáájú kí wọ́n tó so yìgì òfin ṣẹ̀rí àsọpara sọ̀dáàkì náà ni àmọ́ tó wájú lẹ́yìn ìgbà tán ti so yìgì ló tó san ṣẹ̀rí àsọ wípé ẹ̀bùn lásán ń lo gun nítìn tọkùnrin bá ti wá san ṣáájú kí wọ́n tó so yìgì tí aáwọ̀ èdè òyédè bá lọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú láàrin rẹ̀ àtobìnrin tóbìnrin wá sọ pé òun fẹ́ bọ́ ọkọ dànù eléyìí tó pè fún kóbìnrin kó dá sọ̀dáàkì rẹ̀ padà ọkùnrin yóò sí owó tó fún un lówó àti ní tó dì fún wọn lẹ́rù ẹrù wọn bá jẹ́ pé wọ́n pè ní ti bàbá ìyàwó àbáwọn mọ̀lẹ́bí tí wọ́n fẹ́ fọmọ lọ́kọ gbogbo ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ara sọ̀dá àpínà ni gbogbo ẹ̀ lóbìnrin ó béèrè fún gbogbo ẹ̀ lóbìnrin ó béèrè fún ọmọ sọ pé ah, ẹgbẹ̀rún márùn-ún péré ló fún mi eh, gbogbo oṣù tẹ̀ béèrè gbogbo ògùn aṣọ tẹ̀ béèrè ńkọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ béèrè gbogbo ẹ̀ náà ni ó ṣùwòrò owó wọn pọ̀ tẹ̀sán padà fún. ibi tí a ń pèsè ọ̀nà ni zero eight zero eight six zero one six five four one. hello. hello. aleykum salaam kí ló kọ́ yín wọlé dín pé o. ẹ dákun ẹ bá yín sókè díẹ̀ sí kí ló béèrè yín láti wá ọmọ tó ọmọ wọn gbàgbà lọ tó àwọn àti ẹ̀rọ tó ń bá àwọn àti ìpínlẹ̀ bá dára láti wọ́n fà wọ́n ìjọwọ́ ni wọ́n fẹ́ àtẹ́kọ̀ tí wọ́n di ọ̀ ìjọba sílẹ̀ ìwé ẹ̀rọ tó di ní ṣe ẹ̀rọ kan fásitì ọ̀gá ọ̀gá ẹ̀rọ tó tó tó dì ní ọ̀gá tó ti dé ẹ̀dùn ní. Fápínà. Fápínà, ẹ àkọ́kọ́ ẹni ṣe ìjọ máa dè mọ́ ọmọ lọ́wọ́ dè máa ń dè àti ìta máa fi kọ́ lọ́rùn tí a máa gbà lọ́dọ̀ àwọn alágbò ẹni sọ́tọ̀ súnà kọ́tọ̀ Islam kò sì tọ́ súnà ìṣesí àwọn tí èsì mùsùlùmí ni. anábà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man allaqa shay'an wukila ilayhi gbọ́ntẹ́ bá sọ̀rọ̀ àbẹ́ sọ́mọ́ máa ń dì. àbẹ̀ so mọ́mọ lọ́wọ́ ọlọ́run dá yín ń rọ yín kíní yìí ni ó jẹ́ kí kó hu yín rẹ̀ dáadáa yín dá pàǹdà ń dìun torí ẹni kò ní ọmọ ìyàgbé yín bóun bá láti dàgbé yín du torí gbogbo ń a tí ó àgbọ̀dọ̀ sí lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ á lórúkọ sókòtò dání áá. ó dàbí ìgbà tó ṣe pé ẹ súnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Fátímà ó kọ ọmọ ànábì ni ànábì alẹ́ sọ ọmọ ló kọ kẹtí ọ̀dà lẹ́yìn ìjà bó ṣe jẹ́. Uh, zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one ibi tí aago tí olùjá ibi tí àmọ̀kù sínú nínú ìbéèrè tó wà ń bí wọ́n ní pé àfáà ń kọ́mọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ọwá gbàdégbé pé lọ́fẹ́ kọ wọn ní pàtíkà àgbàlá bóun náà sí máa sáà látọ̀gán tánàbì sí máa ṣe ọwá sí àlọ́lá ẹ̀ta wọ́n ní sí àlọ́lá nígbà tó ṣe tọ́tọ́ parí ní tásìkò sọ́lá bá tó sórí lóbi sọ̀sọ̀ láti àbí kò lè fi kò lè fi ṣe tó agbá ní rẹ̀ lórí àlọ́lá ẹ̀ ni pé mo fẹ́ ṣe kọ́ àwọn ọmọ kìí ṣe irú àlọ́lá tán fi ń ṣe sọ̀lá tì ní mo fẹ́ ṣe àlọ́lá ẹ̀ fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kìí ṣe pé mo fẹ́ fi gbé ní tí máa kọ dínà ẹni láti sin lọ́hùn mo fẹ́ fi gbé kó èyí sàníyàn tó fi sẹ́nu àlọ́ aláwọn ni wúlò àwọn tó bá sí pẹ̀lú àníyàn pé òun fẹ́ fi gbé ní tí máa kọ dínà ẹni láti sin lọ tó bá fi rú àlọ́ alábẹ́ sin lọ yóò tó láti fi sin lọ. bákan náà ń béèrè sọ pé kọ̀ọ̀kan hmm, wọlé hello hello kí ló kọ́ ìmọ̀lẹ́bí ń pè ọ́ kí ni ìbéèrè yín ọyọ́ ya bèèrè yìí kí lẹ́ rí sáàtìmà sáàtìmà sáàtìmà ẹlẹ́yìn ẹlẹ́yìn àmèdè tó jẹ́ àmèdè tó lẹ́yìn jẹ́ èsì yorùbá kì í sí lárúbá náà. hello. ẹ káàárọ̀. kí ni ìbéèrè yín. ìyàwó tí kò sí ilé pẹ́pẹ́ tàbí kí ó kú ẹ̀rọ ẹgbẹ́ tó kú lọ wọn.

tí ó sì ṣe takò bákan méjì ni inú kọjá pọkọ ọlọkọ obìnrin lẹ pé òun ọfẹ má náà lọ́lọ́run fún ọkùnrin nírú ẹ̀tọ́ yìí mẹ́ta ọba kọyàwó rẹ̀ lẹ́kìnní tó bá sọ tó bá parí tó parí nígbà tí ó ń ṣe ìdà lọ́wọ́ yóò ṣe nǹkan oṣù mẹ́ta lẹ́yìn kíkọ tọkọ tí nǹkan oṣù ẹlẹ́kẹta tó bá fi lè ṣe lórí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹlẹ́kẹta ó ti parí ó lè dá padà mọ́ lórí ọ̀rọ̀ oríṣi kejì ńgbà tí nǹkan oṣù ẹlẹ́kẹta bá parí pátápátá ìgbà náà lẹ́tọ́ rẹ lórí rẹ̀ láti dá padà pẹ̀lú gbólóhùn ẹnu lópin àmọ́ tó bá kùnà láti dá padà náà tó fi parí ìdá rẹ̀ àyè sì wà fún ọ láti fẹ́ padà pẹ̀lú sọ̀dáàkì tuntun bàbá rẹ̀ ó tún fi fún ọ tọba wa ti kọ kíkọ alákọ̀ọ́kọ́ yìí àyè kó tún kọ kíkọ ẹlẹ́ẹ̀kejì wà tí kíkọ ẹlẹ́ẹ̀kẹta bá ti ṣẹlẹ̀ ó ti dèwọ̀ fún un tọkọ ọba wa kọ ìyàwó nítorí pé òun ọ̀fẹ́ lé ìyàwó rẹ̀ dànù ìyàwó lè kó ti sùn òun ṣe máa ń tò ọkọ òsì kọ́lẹ̀ wàá bọ́ ọkọ dànù ni ọbọ̀ dànù pẹ̀lú pé èmi ò ṣe má sọ̀dá àpè rẹ̀ tó san lórí rẹ̀ wàá dá padà fún tó ti ṣe báwọn ti parí onídìí pé kọ kẹrù jáde kọ sọ pọ kàn sí má bà wọn àfi tí ìbá ṣe mùsùlùmí ni àfi tí ìbá ṣe pé lórí ìlànà islam lẹ fi fẹ́ra yín tọ́ba yá ọkùnrin àtòbìnrin wọ́n pàdé ń pàdé zina ni ẹni tó pé zina ilẹ̀ ń tìtorí rẹ̀ jọ jókòó pọ̀ kí ṣe ìyàwó rẹ̀ kí ṣe ìyàwó rẹ̀ bọ́ bá sùn tó fẹ́ lọ báyọ̀ tú bá ronú notify rẹ̀ àbúrò sọ fún òun ti ọ̀nà tó bá wa náà lọ bá lọ. àmọ́ tó bá yẹ pé ẹ bá fẹ́ra yín dáadáa bẹ́ẹ̀ sì Islam ti ṣe wí bákan méjì lẹ́fì yàrá yín. gbogbo òwe tí wọ́n bá lọ gbà wá fún mùsùlùmí tó bá yẹ pé àwọn mùsùlùmí àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam àwọn lèmáàmù lèmáàmù àwọn ni wọ́n bá yín so yìgì. gbogbo òwe tẹ́nìkan bá lọ gbà wá ní kóòtù eh, ìbílẹ̀ wípé wọ́n ti tú yín ká irọ́ ni o yìgì tí Islam bá so kóòtù ìbílẹ̀ kan ò lè já ẹ̀yà àfikọ́jẹ́ kóòtù islam náà ní ọjà àbí kó sì jẹ́ pọ́kọ ló finú fẹ́dọ̀ sọ fún ìyàwó pọ́n kọ́lẹ̀ àmọ́ wọ́n jáwèé wọ́n jáwèé tá a máa wí ní lábẹ́ òfin ọlọ́run kò ní tùmà kò ní tùmà torí rẹ̀ kí náà yọra rẹ lẹ́nu sítọ̀ ńlọ gbàwé fọkọ kó fi ṣe kíni torí rẹ̀ ìwé tó mú wa bọ́ gbà bọ́ yìgì bá já eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. aleykum salaam alaykum kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè. kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. ṣọlá ti tẹ̀ bí ṣọlá ti tẹ̀ bí yẹn ẹgbọ́n tí wọ́n ní pé ó máa ń pa ẹ̀sẹ̀ rẹ̀ mo wá fẹ́ kọ́ fún àgbà ó ti sí àdéhùn yẹn tó sọ yẹn tó ó jẹ́ ní àbí kò jẹ́ ní. kò jẹ́ ní. jazakumullahu khairan. hello. wàlẹ́kùn sọ́tún lára kí ló pa ìbẹ̀rẹ̀ dín pé o. kí ni ìbéèrè yín ní ní ẹ̀tọ́ lọ sí mọ́kà tó sí kí ní ok sọ́lẹ̀ ẹ̀pọ̀lọ mọ́kà ìbí ẹ̀rẹ́ kejì Kẹwàá lọ sí tí òkú ti kú. Kẹwàá bá wúwẹ́ òkú. Tí òṣèré àyèkú tó ti lè wẹ̀ tí o ṣe ń fi jó ṣé àwùjọwọ́ tó lè rí tí o ṣe ń ṣe ní dáadáa. alhamdulilayi ẹni tó lọ sí hajj tó yẹ pé hajj nìkan ló ṣe eléyìí tá à ń pè ní al-ifrad kò umra nínú hajj rẹ yẹn ṣé n tó ṣe dáa n tó ṣe dáa lọ́dọ̀ imaamu malik rahimahullah èyí tó ṣe ń lọ́lọ́lá jù. wípé ìrìn àjò kan ìjọsìn kan ìjọsìn kan náà ni hajj tó ṣe ń bì bó bá fẹ́ wá sí umra ó tún padà sórílẹ̀-èdè ó tún padà wá sí umra nìkan kò sí tàbí ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ yóò mú ọmọ yìí ìjọsìn tó lọ sí ó sì jẹ́ni tó ṣe pé ọkà kún yàtọ̀ sẹ́ni tó bá pa ìjọsìn méjì papọ̀ tó ṣe n'inu nínú ìrìn àjò kan eléyìí ni ọ̀rọ̀ Imam Malik ṣùgbọ́n ètí súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn wá ní pé tá a bá lọ sí hajj kárí pé hajj tamattu ńlá sí èwo ni hajj tamattu ọ̀nà ni hajj tá a ṣe tó pé umra ní síwájú rẹ̀ kó tó di pé àwa ṣe hajj lẹ́yìn rẹ̀ eléyìí lọ́lọ́lá jù àmì ìtẹ̀sẹ̀ náà ọ̀dà kò sí nǹkan tó burú bẹ̀ tí mùsùlùmí bá wẹ òkú tí ọ̀hún arómi wẹ̀ tó lè fa sọ rẹ̀ tó fi wẹ̀ kún tó lè fi ṣe sọ̀láàt Hello. Wàlékún sọ́lá ń tọ́lá wọn. Kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ó pè ọ́? Kí ni ìbéèrè yín? Ẹgbẹ́ sókè ẹgbọ́n sókè díẹ̀. Mọ́ gbọ́? tó díẹ̀ bẹ́ẹ̀ni Khadija lẹ́ni tó fẹ́ ṣáájú ànábì wọ́n fẹ́yàn méjì ṣáájú kó tó fẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà fáwọn àná tó ń ti pé léyìí ti ṣẹlẹ̀ ṣáájú kánábì tó dá ànábì wípé tẹ́yìn náà bá ń wáyàwó ẹni tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó bá ní kẹ́ ẹ rí ẹ fẹ́ kẹ́ ẹ sì bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ ju olóore ọlọ́run ti lọ́kọ rí kò lọ́kọ rí kíní kan rẹ̀ táwọn èèyàn máa ti torí rẹ̀ disqualify obìn kò tó lóòótọ́ ẹ̀yin lè máa wò pé ó ti forí rẹ̀ kó fáírọ́ọ̀sì oríṣiríṣi lọ́dọ̀ àwọn ọkùnrin títí ń bọ̀ so kò lè dàbí ẹni tó wà fresh fresh so inshàlá inshàlá téèyàn bá pọ̀ níbẹ̀ lọ inshàlá èèyàn ò ní jẹ́ kó ṣe obìnrin mú inshàlá. jesus kun lọ fún mi zero zero eight six zero one six five four one ibi tí olùjábìnú hello. wà á yékún sọ́lá tó lọ́gbà tí ló bá ń bẹ̀rẹ̀ ní pẹ̀lú. kí ni bèèrè yìí. Ah, nígbà tí wọ́n sọ̀rọ̀ ní lásìkò ìjọba sọ̀rọ̀ pa ah, bí ọ̀dá bímọ tuntun tí ọ̀gbẹ́yà sí lè pa ẹran ọmọkùnrin yóò pa ẹran àgbò méjì ọmọbìnrin yóò pa ẹyọ kan. Tí ọba gbé ẹni tí wọ́n bí tí ò ṣe tí ọ̀pá ẹran àgbò nígbà tí wọ́n fi tó jẹ́ ọmọkùnrin ṣùgbọ́n yóò pa ọkẹ́ nìkan tí. Irú ẹran àwọn wọn Wọ́n nílò ẹran wọn pa fún un. Wọ́n ọ̀pá ẹ̀ka láti ìyàwó ti gbin. Ṣé èso wàhálà pé bàbá náà wà láyé ní ìṣàbò òkè wọ́n ní sí bàbá wà láyé àwọn ti kú so alhamdulillah bàbá náà ni òfin ọlọ́run dá lórí pé so ó gbà sì ṣe tí bàbá yìí ò tí kú ẹ lọ sọ̀rọ̀ fún bàbá ọmọ pé ẹ pẹ̀ràn ẹ ní ìsìn ọmọ ọba àti ìdàgbà tó ọdún yòówù nítorí nù ṣe ọlọ́run sì lọ́wọ́ àìpẹ́ sí láyé ni nǹkan mìíràn ọ̀bà já sí àmọ́ ìwà láyé ọlọ́run bóyin láti rí ẹ pẹ́ ran àkíkọ̀ fọmọ yín náà. hello aleykum sọ́dọ̀ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. Táwa wá rí sọ̀rọ̀ àrí wákàtí wáṣe, a lè jẹ́yìn ìdáwọ́sọ́lá mọ̀tàn bẹ́ẹ̀ ni ẹ lè ṣe rọ̀kàtà alfajr lẹ́yìn ìgbà tí ẹ bá parí àṣùbà tẹ bá sì lọ láti àsìkò àbọ̀há òun ni ó dáa jù ní ìsìn àsìkò àbọ̀há ká pé nílùú yín tá ń gbé ó ń bẹ̀rẹ̀ òórùn máa ń yọ yóò gbéra sókè ìgbà tí ń yọ ọyún wọ́n sọ fún yín pé bóyá quarter to seven ni lòórùn yọ ẹ wàá fi ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún tó bá ti di seven o'clock ìgbà yẹn ẹ ṣe rakata alfajiri yín ẹ san padà naam. hello. hello. kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́dín pé o. kí ni ìbéèrè yín. Thank you.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 ẹ ṣe ṣáájú kẹtó sálámà tí ìmáàmù bá ti sálámà ṣáájú yín kò sí wàhálà ń bẹ ẹ ṣe ti yín parí kó tó di pẹ́ sálámà. arábìnrin kan náà béèrè wọn ní pé àwọn ti ṣe dìná pẹ̀lú ẹni tí àwọn fẹ́ pé torí ọbẹ̀ ọdún mẹ́fà ni àwọn fi ń ojú ara wọn pé báyà wọn fẹ́ra wọn àwọn fẹ́ra wọn ó di ọdún mẹ́fà tó ìdìná ti wá wáyé wọn ní kí ni ọ̀jẹ̀ ìdájọ́ àwọn báwọn ìdájọ́ àwọn náà ní kí wọ́n máa ìdájọ́ wọn títí dọjọ́ kú nítorí pé wọ́n ti ṣe zina wọ́n ti sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá tó sì ní ìjìyà ńlá eléyìí tó ní gbèdéke torí ẹ̀ náà ni islam faramọ́ àmúra ẹni lọ́rẹ̀ ọkùnrin àtobìnrin pa fẹ́ wojú ara wa kíkẹ́ bọ́yá fẹ́ra bẹ́ẹ̀ ní ànífẹ́ra ẹ ẹ bàbá wojú ara wa títí ọdún mẹ́fà ojú ọ̀sà ojú ọ̀sà síra wọn pé ẹ wò tó ń tiẹ̀ wọ́ dáadáa tẹ́lẹ̀ so wá bíútì <laughs> torí pé ọdún ọdún pọ̀ náà ọdún mẹ́fà ẹ fi ń wojú ara yín ẹ tẹ́lẹ̀ náà ńgò ní mú ẹlẹ́dẹ̀ òní wọgbà sòzì náà padà ṣẹlẹ̀ náà ni so ara tí Islam máa ń wò nù pa aburú ọ̀sẹ̀lẹ̀ aburú ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yìn sì lẹ́ lajú because ẹ tẹ́ ẹ bá mọ̀ wá ara yín bó lẹ́ ti fẹ́ fẹ́ra yín ó sì dá mi lójú pé ẹ̀yin náà ti rí i pé ẹ mọ̀ ara yín kẹ́ ẹ tó fẹ́ra yín <laughs> nítorí pé o gbé eléyìí camouflage náà ni so eléyìí túmọ̀ sí pé ẹ ti sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá ẹ̀ máa tọrọ àforíjì obìnrin yìí ti ẹ níyì lọ́dọ̀ ọkùnrin tó bá jẹ́ pé zì náà fi bẹ̀rẹ̀ torí yóò máa pé kíni kíni kíni nǹkan náà so ìwọ náà ti lè máa sọ fún pé bí wọn bá jó ń sí náà so eléyìí jẹ bó ṣe ẹ máa tọrọ àforíjì ọba ala ni náà. zero eight zero eight six zero one six five hello hello. hello. kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín òun gbọ́n bá àní kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín nẹ́tíwọ́kì ọ̀dọ́ yìí wọ̀n dá ọ ẹlẹ́ẹ̀lẹ́ló bẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ kọ́ tẹ̀ so ẹ jẹ́ kí iṣọ́ jáde àmọ́ tẹ́ bá ti rí dájú pé yọ jáde ẹ tètè dìde ẹ wàá fọ bá pé nu jàmá lẹ bá wà ẹ wàá fọwọ́ sí mu yín bí ẹni tí àmúrunṣẹ́ mú rẹ̀ sọ ẹ wàá jáde ẹ lọ so yín tẹ́ ẹ bá so ẹ tún àlọ́ àlàsẹ ẹ wàá tún sọ láti bẹ̀rẹ̀ ọlọ́run ọgbà ẹ tún sọ láti yín sí. hello. wàlẹ́kùn sọ́ọ́tì lẹ́wọ̀n kí ló kọ́ ìmọ̀lẹ́ tí ń pè Kí ni bèèrè yìí? Àmì. Ǹjẹ́ ó fẹ́ ní ìsìnkú àti ẹ̀sìn àti ìlú

ẹ ṣàdúrà tá nàbí sallallahu alaihi wasallam tó kọ́ wa bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna àdúrà tẹ́ sì kẹ́ tó wọnú lẹ́nu ẹ wà á sàlámà síra yín assalamu alayna wa ala ibadillahi salihin ẹ̀ ń tọrọ ọ̀là fúnra yín àti fáwọn ẹrú ọlọ́run ní rí àwọn màláìkà eléyìí jẹ́ bó wàhálà ibadillahi salihin ẹ bá ti wí lẹ́tọ̀ wọlé ilé ìjẹba wọn ní ṣé ọkùnrin àti obìnrin wọn lè máa múra wọn lọ́rẹ̀ẹ́ àti sọ eléyìí ṣáájú bọ́yà ẹ̀ gbọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ kẹ́ ẹ máa yanra yín lọ́rẹ̀ẹ́ kẹ́ ẹ máa jọ ṣe ọ̀rẹ́ káwojú ara wa bọ́yà àfẹ́ra wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe béèrè ṣáájú náà ó ní ọ̀rẹ́ náà làwọn ń jọ ń múra wọn káwọn wojú ara pé ṣé yọ padà já sí fífẹ́ àbí òní já sí fífẹ́ fọ́dún mẹ́fà tó fi di pé zina ń wọbẹ̀ so Islam ò fara mọ́. hello. wàlẹ́kùn sọ́dọ̀ kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́ kí n pè ọ́. ó kọ́ yín. ìyáṣù tọ́jú á fi pé lẹ́yìn ìṣúra tù bàbá bàbá ti ké bàbá ti ṣe ìṣúra ti fàájà tó padà ẹgbẹ́ ìṣúra ìjì àkọ́kọ́ tó ṣáájú yẹn ìbáka méjì àkọ́kọ́ tó ṣáájú yẹn ká ké àwọn ìṣúra mi. tọ́ba ẹgbẹ́ tó yẹ ìyẹn tó lẹ́yìn ìmáàmù ẹgbọ́n ṣé ó ti ọjọ́ bẹ́ẹ̀ náà bá ké fàájà sí ní tí ó ti jẹ́ tẹ́kẹ́ náà máa ké ìṣúra mi lé fàájì èèyàn kí òun ní ìgbèjìgbò ìtọ́sọ̀ tó dé yọ̀bá ké wúrà ní ti five times alákàgbéjì àkọ́kọ́ yẹn kó tó di méjì lẹ́yìn pé jẹ́ salatu zuhur àti asir ìrànkà méjì alákọ̀ọ́kọ́ ake fatia astunke sura àbí àyọkà eléyìí tó bá rọ̀ wá lọ́rùn látinú alukur'ani sí àkọ́kọ́ súrà tẹ́fẹ́ ké lẹ́yìn fati araka kínní kejì sọ̀láàtì méjèèjì tá a sọ adóhùrà àti asù kìí sọ̀rọ̀ yẹn lórí ẹnikẹ́ni kìí sọ̀rọ̀ yẹn lórí lèmáàmù kìí sì sọ̀rọ̀ yẹn lórí ẹni tó wà lẹ́yìn lèmáàmù ṣùgbọ́n téèyàn bá téèyàn bá kùnà láti ké sọ̀láàtì rẹ̀ kò ní jẹ́ nǹkan tó tì pé torí rẹ̀ forí kanlẹ̀kẹ́ tó sálámà èyí ò sì gbọ́dọ̀ má pàtì bóyá látàrí ìgbàgbé torí ẹni tó bá mọ̀ ọmọ pati òǹkọ́ ni wọ́n ní kó forí kanlẹ̀ fún gbàgbé ìforí kanlẹ̀ gbàgbé kìí ṣe forí kanlẹ̀ àmọ́ àmọ́ sí torí ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ké súrà lé fati araka kínní kejì sọ̀látò bọ́hùrù àti àṣù látàrí ìgbàgbé ẹ̀ forí kanlẹ̀ kẹ́ tó sálámà ẹnìkan ò sì gbọ́dọ̀ mọ̀ ọmọ pati àti ẹni tó wà lẹ́yìn lè máàmù ni àti lè máàmù ni oníkálukú aláàkè fatia àtúnkè nǹkan lè níraka kínní kejì yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó wà lẹ́yìn lè máa mú tó ń bá gbàgbé tó gbàgbé fi súra lẹ̀ láti ké lẹ́yìn fatia rẹ̀ ní rákà kínní kejì sọ̀látù dhuhr àti asù tó sì jẹ́ pẹ́yìn lè máa mú lẹ wà ẹ̀yin ò ní forí kankan kanlẹ̀ so ìmáàmù ti bá yín gbé nígbà tó yẹ pé gbàgbé ló mú yín ṣe bẹ́ẹ̀ àmọ́ tẹ́ bá máa máa pati lẹ́yìn lè máàmù so ẹ tọrọ àforíjìn lẹ́yìn ìgbà tẹ́ bá sálámù eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìyàtọ̀ tó kàn láàrin ẹ̀yin àti lè máàmù ni pé Wàlékún sọ́dúlà. Wàlékún sọ́dúlà wà. Kí ló kọ́ yín bọ̀lẹ̀ kí ń pè? Orúkọ mi ní Àṣìṣì ìjìlé àdìbò láti lókù. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé wọ́n ní Mùsùlùmí ọ̀bọ̀ ọ̀jẹ́ ẹlẹ́dẹ̀. Ìgbẹ́ nìkan wà ń bá dùn, wọ́n wá tútútútú, wọ́n wá wá àti ẹ̀ka ní abẹ́rẹ́lẹ̀ alhamdulillah àwọn kan ní pé kì í ṣe pé èèyàn ló ní kí a má jẹlẹ́dẹ̀ ọlọ́run tó dẹ́lẹ́dẹ̀ ló lẹ́gbọ́dọ̀ jẹlẹ́dẹ̀ ẹ̀yin mùsùlùmí ṣé ọlọ́run ọba tí máa ń ṣàdánwò fún yẹn ni ẹ̀wọ́ ò kò tọ́ sí ọkọ máa yanu pé à kò ká jẹ́ kí n lọ́ọ́ á dá sí i ṣètì ẹ ti jẹ́ ìbọ́lọ̀ ẹlẹ́dàá wa fẹ́ dán wò ní bó ló ṣe tẹ̀ láṣẹ òun bó ló sì ṣe takò àṣẹ òun ọlọ́run lẹ́ gbọ́dọ̀ jẹ́ torí ẹ̀ ẹ wá ní ẹnìkan gbádùn wọ́n á wá títí wọ́n rí sára nǹkan anú ẹlẹ́dẹ̀ gbaníjà bá ṣe mọ́ nǹkan fún tó bá jẹ yọ gbádùn àkọ́kọ́ kò lè gbádùn kò lè gbádùn òfin ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kò lè gbádùn tẹ́ bá rí tó gbádùn lójú tí yín tẹ́ ń sọpọ̀ gbádùn ọlọ́run tẹ̀ ní. sòwórí ẹ̀dẹ́ ẹ̀sìn màdánwò tó wà ń bẹ̀ torí ẹ̀ kò lè gbádùn torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba ò fi wòsàn àlùmọ́ mi sára ń tó ṣe léèwọ̀ fún wa gbogbo ntọ́lọ́run bá ti ṣe léèwọ̀ ẹ̀ lè fi tọ́jú àárẹ̀ kò ní gbádùn so ká ẹ̀ jìnnà sí ni eléyìí jẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ìlẹ́kùn lọ́fẹ̀ẹ́ ẹ lọ́wọ́ wàlẹ́kùn sáńtì lọ́wọ́ kí ló kọ́ ẹ̀ mọ̀lẹ́dín pẹ̀lú.

àti pé kí ni kókó tí bàbá ilé ṣe sí ọmọ ní jẹ́ ọmọ ìsìnà tó lè ṣe tó yàwó rẹ̀ àárọ̀ ìfọ àtàbà ẹlẹ́ẹ̀kejì ní pé lọ́sílò mú tá mọ́ yàn nígbà tẹ́ bá ti kí sí èrè tí ti kí tẹ́lò ti tẹ́ gbèsè káfí àti rúsìlì ṣé èèyàn lè kí rákà mẹ́ta ní ẹ̀sùn tàbí ìṣẹ́yẹ̀ fẹ́ ṣe tẹ́lò táwọn èdè àbí kò kò lẹ́tọ̀ọ́ sí àárọ̀ ìfọ àtàbà àkọ́kọ́ kò sí nǹkan tí ń jẹ́ nǹkan orí nínú òfin ọlọ ẹ̀rọ owó orí nǹkan orí gbogbo eléyẹn àṣà ló bì nǹkan tí Islam sọ pé kọkùnrin ọ̀sán lórí obìnrin tó bá fẹ́ òun náà ní sọ̀dáàkì sọ̀dáàkì yẹn a lè túmọ̀ rẹ̀ sówó ọ̀fẹ́ nínú ẹ̀sìn Islam owó ọ̀fẹ́ ẹ wá ní ọkùnrin ti fẹ́ obìnrin kò sí nǹkan kan tó san tẹ́lẹ̀ náà nígbà téèyàn kàn lọ gbé nǹkan lọ́fẹ̀ẹ́ so àwọn ọmọ tiẹ̀ náà ti wá dàgbà wọn tó wọlé ọkọ ọwọ́ àrònú pé ẹ̀kọ́ ọkọ san sọ̀dáàkì ti ìyá tó bímọ kó náà tó máa tẹ́wọ́ gba sọ̀dáàkì lórí ọmọ òun àkọ́kọ́ <laughs> sọ̀dáàkì ti san lórí ìyàwó tẹ́ fẹ́ o gbèsè ní lọ́rùn yìí tẹ́ bá file kú tẹ́ ẹ̀ san fún un ń bẹ́ẹ̀ náà àkọ́kọ́ ń dá ọkọ mu nù dúkìá yín kó tó di pa à ń sọ̀rọ̀ nǹkan yòókù. so ká mọ̀ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kò ní gbé àfi ká rí pa san ẹ̀tọ́ obìnrin fóbìnrin lẹ́yìn náà ò sì lè fẹ́ obìnrin lọ́fẹ̀ẹ́ àbí kí bàbá lọ sọ pé àwọn igba kọ́bọ̀ lórí ọmọ wa ìyàwó sàrà ni sàrà báwọn ọlọ́run ní kí ọmọ gba sọ̀dáàkì ẹ̀yin lẹ́yìn gba nǹkan kan ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni òfin ọlọ́run ní kẹ́ ẹ gbà fọ́mọ ẹ gbà fọ́mọ kìí ṣe fúnra yín kílẹ̀ ìbá yé wa ajá yìí pé sọ̀dáàkì yẹn ẹ̀yin ọ̀gbá lórí ọmọ láti dàsápò ẹ gbà lórí ọmọ láti kó fọmà ni ọmọ lónìí tó bá wù láti bùn yín ní nǹkan kan nù rẹ̀ òun lọ́ mà so eléyìí jẹba o wọn á ní bàbá tó yẹ kó gba sọdáàkì bàbá kọ́ ní ọgbà ìwọ lọ́gbà sọdáàkì rẹ̀ ìwọ tó ń lọlé ọkọ lọ́gbà sọdáàkì rẹ̀ àbùkátà kí bàbá kan wà mẹ́ wọn á ní gbogbo ń máa san ìdílé yín ntí wọn láwọn fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tí ọba ni kò sí wàhálà ẹ mọ ẹlẹyìn ẹsan kò bó ti ìwọ gán ti bímọ tó ti tó lọlé ọkọ ẹ á máa pé nǹkan tó yẹ káwọn bàbá mi ọgbà tó ti san san ẹnikẹ́ni sọdá àkì rẹ eléyìí ló ṣe kókó tọjọ ọ̀ràn yẹn sọdá àkì tó yẹ kó gbà so bí bàbá rẹ kan ò bá sí tí ó sọ pé iye báyìí ni wọn fọ́ máa mi ìwọ gángan fúnra rẹ lọ lẹ tọ́n tẹ́lẹ̀ náà àfi bàbá lé ni ìwọ lọ sọ pé bá mú sọdá àkì mi iye báyìí mo sì fẹ́ gbà bó tilẹ̀ jẹ́ pé tó bá ti pẹ́ ìwọ náà ti pẹ́ lọ́dọ̀ rẹ̀ yọ máa wò pé ẹ̀ta ni kó wọn máa sanwó fún wọn wo wọn wo tó ọjọ́ lójúmọ́ ẹ̀hẹ́n torí ẹni tó àkọ́kọ́ ló ti pé jù kóbìnrin ti gba sọ̀dáàkì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣetán láti yan obìnrin jẹ tí sọ̀dáàkì bá ti pẹ́ sígbà tó kọ́ fẹ́yàwó ó lè má san gan pẹ́pẹ́ ń gbọ́ ọba kú láàmú amú nínú dúkìá rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn máa ń ṣe náfìlà lóru àwọn sì ti ṣe sọ̀látùrù wítìrì ṣáájú káwọn tó sùn ṣé táwọn bá parí tàhájùdù wítìrì lẹ́yìn rẹ̀ ní abáyà ní ṣe wítìrì wọ́n ṣe wítìrì méjì lóru kan anábì ní la ni fi layla gbọ́dọ̀ ṣe wítìrì méjì lóru kan náà. ìlọ́kùnrin lọ́kàrà arábìnrin kan fi ìbéèrè ránṣẹ́ wọ́n ní ṣé nínú òfin ṣẹlẹ̀ ọlọ́run ṣé nǹkan kan bẹ tó takò kí obìnrin kó fẹ́ ìyàwó kó fẹ́ ọkọ rẹ̀ rẹ̀ kóbìnrin fẹ́ ọkọ rẹ̀ rẹ̀. ìyẹn ni pé ọ̀rẹ́ lọkọ méjèèjì ọ̀rẹ́ lọkùnrin méjì. irọ́ obìnrin àti obìnrin ọ̀rẹ́ ni wọ́n. ok sọ sọ burú kí. obìnrin fẹ́ ọkọ ọ̀rẹ́ rẹ̀. káwọn méjèèjì ọjọ́ jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ ọ̀rẹ́ rẹ̀ kò sí tó burú. hello. hello. kí ló kọ́ yín wọlé tí ń bèèrè. kí ni bèèrè yín. Ẹni tí ó bá jẹ́ kìtì, ṣé wọ́n lè ta ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ní mo fẹ́ ṣe ìṣúnṣe tó kọjá ó ti ń kírun fún yàn tẹ́lẹ̀ bóyá bí láti ìgbàjẹ́ wà yá bóyá ọjọ́ owó láti pè ní tó àti pè ní jàrá sáà ní kírun lẹ́yìn ìlú ìpèníjà bí kò lè dárùkú kò lè kò lè dèrùkú kò lè rèdè lọ́lẹ̀. Ah, ní ọ̀nà pé afọ́jú só lè máa ṣe ìmáàmù fáwọn tán ríran. Ah, kò sì fọ́jú tẹ́lẹ̀ àkóso àlà kọ́dà bọ́ bá jẹ́ páfọ́jú náà lọ́lọ́run dá láti pèlè ó lè ṣe ìmáàmù fún yín so torí pé Ànábì sallallahu alaihi wa sallam sàábì kan jẹ́ Abdullah ibn Ummi Maktum afọ́jú ni Ànábì sallallahu alaihi wa sallam wọ́n á máa fi délé Madina kíkọ́ máa ṣe lè máàmù fáwọn èèyàn tánàbí bá fẹ́ dálẹ̀ kò sí ní tó burú mẹ́ ẹlẹ́yìn wọ́n sì bí látijọ́ àwọn ti bí láyé láfọ́jú kò fijọ́ kan ríran rí àmẹ́ni tó ní ìpèníjà pọ̀ ya bí irun bí arọ bí arọ lápèjúwe arọ ò lè ṣe lè máàmù fẹ́ni tí ọ̀rọ̀ lẹ́sẹ̀ nítorí pé arọ òun tó dìde kó tó rùkù kó tó forí kanlẹ̀ yóò jẹ́ ìyọnu lẹ́gbẹ̀ẹ́ tàwa tá a gbádùn àmọ́ tó bá yẹ pé ó ṣe lè máàmù fáwọn arọ ọrú rẹ̀ kò sí wàhálà àmọ́ fẹ́ni tí fún un. zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight zero one six five four one nínú béèrè tó tó wà bí wọ́n ní pé ní ẹni tí ó ń ṣe ọwọ́ ọba sọ láti rákà méjì ìkẹyìn dóhùr ọwá lérò pé ní rákà ẹlẹ́kẹta ni wọ́n bá ní lílé sọ láti lọ ó sì mọ̀ pé lọ́wọ́n pẹ̀lú ẹni tí bẹ́lẹ́gbọ̀n àwọn ìjẹ́ débẹ̀ gbà kan náà ṣùgbà tí ó sálámọ̀tàn ó dìde ó kí rákà kan ìgbà tí wọ́n fi wá sálámà wá sálámà sí kejì èkejì rá ní àpákà ah, méjì làmà bá lẹ́gbà tí wọ́n ti jọ sọ̀rọ̀ tán ọwá ní sí òun ó ṣe òun ó dìde kí lákàkọ̀ òkú òun ó ṣe ṣùgbọ́n sáwù ní àbí òun tó sọ̀rọ̀ àìsẹ̀ hello alaikum sọ́dọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè Thank you kí bàbá ò sì tí kù kí bàbá ò sì kù. ìyànjẹ́ bàbá ó kú kẹ́ tó sin wọn ẹ̀yin gan alára tẹ́ ẹ jọ mọ̀ ṣé ẹ̀yin náà lè gbà káwọn ọmọ yín pín ogun yín lónìí ẹ̀yin tẹ́ fi ń lọ bàbá ẹ̀yin náà jẹ́ gbà ṣé ẹjẹ́ bàbá ó kú kẹ́ tó sin ọlọ́run lọ́mọ ẹni tí ṣùwájú ọmọ mi gan lè ti kú ṣáájú bàbá so torí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ̀yin náà kọjú mọ́sẹ́ nígbà tí bàbá bá kú ẹ máa pín gùn wọn náà. hello. aleykum salaam kí ló kọ́ ìbẹ̀rẹ̀ nípò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi mo jẹ ìyẹ̀lú ìbúrúkú jẹ kò sí àkọsílẹ̀ kan fún ọ̀pọ̀ ẹni tí wọ́n ń ṣe ní àtẹ́sí mo ìdájẹ́ra wa. Ọ̀yáyá. Ǹtọ̀. <laughs> Ẹ̀yin tẹ́ jẹ́wó àtẹ́tẹ́ jẹ́ lówó. A jọ mọ̀ pé èmi jọ lówó ṣùgbọ́n èlò pàtó èmi tí wọ́n jẹ wọ́ọ̀mù ẹni tí wọ́n jẹ ló wọ́ọ̀mù ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ máa san owó fún títọ́ kan yóò fi balẹ̀ pé mo ti san tán so bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ fi bọ́m bẹ́ẹ̀ nù ah, ìmọ̀ pàtó bẹ́ẹ̀ ni ọ̀sán títí tọ́kàn rè balẹ̀ eléyìí jẹba wọ́n ní tí mo lè gbó kalẹ̀ fẹ́nìkan kọ́ máa fi ṣiṣẹ́ lórí pé lóṣooṣù ọ máa báyìí báyìí wá lérè eléyìí gan ni wọ́n ń pè lówó èlé ìsìláàmù gbà kẹ́ ṣe mọ̀dọ́rọ́bà kí ni mọ̀dọ́rọ́bà bẹ́yìn ṣe gbówó àwọn òun tí wọ́n máa fi sise ẹ wàá sọ pé kí ni pàtó lọ́ọ́ máa fowó yìí rà fi sọ pé wọ́n máa fi rẹ̀ yan adìẹ tó bá pẹ́ yan adìẹ lọ́ba máa rà tí wọ́n máa tà àjẹ́ pé ọ̀ gbọ́dọ̀ kówó yìí ya ìdí adìẹ ẹyin adìẹ da adìẹ kọwá gán mọ padà dárò pé adìẹ pé ju ẹyin lọ rárá o àfi tún jọ sọ àsọkúnná torí pé owó olówó lọ fẹ́ máa fi tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá fi lè gbowó lọ dín nǹkan míì tó yàtọ̀ sí tẹnu yín jọ kò lé lórí gbogbo òfò tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ ẹni tí ń fi ń ṣiṣẹ́ ni ó forí fa tọrọ dá sí ara rẹ̀ jẹ́ ni. tó tẹ bá wá ń ṣerú òwò yìí ẹ wàá fásikò kan lẹ̀ báyọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bóyá oṣooṣù lẹ́ẹ̀ma ṣe ìṣirò ní tí wọ́n fojú owó rà sójú owó ti yọ èló lèrè tó lórí rẹ̀ lọ́sẹ̀ yìí bó láti máa pín èrè tó bá yọjú ẹ lè pẹ́ máa pín lọ́gbọ́gba ẹ lè pé báyà ni èmi ó kó méjì ìwọ ó kó kan àbí kí ẹ sọ pé èmi ó kó mẹ́ta ìwọ ó kó méjì ìtẹnu yín bá jọ kò lé lórí èrè ńlẹ́ máa pín ojú owó ń bẹ ńlẹ̀ àmọ́ pé mo gbówó fún ọ jẹ́ máa rí iye báyìí báyìí gbà lóṣooṣù lérè lórí owó tí mo gbé kalẹ̀ owó ìlénu Islam ọ̀faramọ́. hello. hello. aleykum salaam wa rahmatulah. kí ló kọ́ ibùdó àti ń pè gbẹ̀lẹ́kọ̀ bèèrè yín. àmì àmì àmì. mo dé ni pé kí ẹ̀ẹ́dún ní ìyàwó kí wá ní òun ló súnmọ́ ìyàwó wà lè dìbò pé báwo ni láwùjọ ṣẹ́gà láwùjọ wà.

tí àwọn ọjọ́ kan bẹ nínú oṣù àbí lọ́sẹ̀ tí kò lè súnmọ́ ìyàwó. rárá o àfi tí wọ́n ń ṣe nǹkan sùn tí wọ́n ń ṣe nǹkan sùn àbẹ́jẹ̀ ìbímọ àbí ìyàwó yẹn ń àbí nǹkan ìbànújẹ́ kan wọ́n ṣẹlẹ̀ tí ìyàwó ń ronú tí so ojú ní rojú sànú lópin ìgbà tó jẹ́ náà ní làákàyè máa ní tó eléyìí ni àmọ́ tóbìnrin bá ti wọ́ súnmọ́ wàá súnmọ́ ẹbí ìyàwó rẹ ni àǹfààní pọ̀ fẹ́ ìyàwó náà nù ẹ̀ súnmọ́ ìyàwó kọ̀dà bíi hijama tá a sọ pé àwọn ọjọ́ báyìí ni sẹ̀rí àsọ yìí pé ó dáa jù pé ká máa dégò sọ ìyàwó tó bá bá ìyàwó rẹ lò gbogbo ìgbà tó bá ti fẹ́ bá lò náà kò bá àjọsìn kò bá àjọ àárọ̀ láti lọ síbi iṣẹ́ kó má jẹ́ pé èèyàn jókòó tú ìyàwó kalẹ̀ jazakumullahu khairan fi dunya wal akhirah ọpọ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó ṣe alágbàtẹrù ètò yìí ọlọ́run kó bá ní san wọ́n lẹ́san dáadáa láyé àti ní ọ̀la al-qiyamah ọpọ́ pàtàkì fún àwọn sheikh wa eh, sheikhuna dr Shahabuddin Baribaroji hafidhahullah wa ra'ah wa zaddallahu quwwatahu min al-khair ọlọ́run kọ́lá wọn bá ní kí ìfìmọ̀ tó fi kí ayé wọn pẹ̀lú dáadáa tí ó fi díjọ́ mẹ́jọ mọ̀dágbére fún ayépẹ́ ní subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka kí ni facebook page ní ó lọ lórí facebook báyà rẹ̀ ó wà ń bẹ̀ mọ́ sí rẹ̀ ó yọ sílẹ̀ rẹ̀ ilé ìtìta tó ilé ṣíta ìgbà yìí dàpadà àbẹ́ẹ̀lẹ́ àmàlẹ̀ pàdé ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò ìròyìn náà ilé ìdúró tó ti bọ́ láti lè fẹ́ wa ní eighty nine pẹ̀lú ẹ̀ẹ́sọ̀. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wá? Aleykum salam. Kí ló kọ́ ẹ̀mẹ̀rẹ̀ ní pé o? Ọmọ àwọn ọmọ àwọn ọmọ tó fà ìdíkọ̀dọ̀. ìtọ́ àbá máa gbìyànjú fún sísẹ́ǹdẹ̀ sí wa. wọ́n kà ẹ ẹ pé kájọ a máa gbípé nílà máa gbé mi ní ìgbà rẹ̀.